nọ́mbà kan ní. bẹ́ẹ̀ni o. one oh seven point nine máa ní ẹyin sí i. máa ní ẹyin sí i o. Fresh FM ló fò lókè. ló fò lókè. nǹkan sísọ ẹ káàsán ẹ kú iṣẹ́ àkú Jímọ̀ Olóyin lẹ́ẹ̀kan sí i léyìí tó ṣe wípé èmi àti yín la tàtà pínṣẹ̀ láìpẹ́ yìí àmọ́ ìròyìn tó kọ sísọ tún gbé apàdé ara wa ọpẹ́ ni o ká máa dún fún Olúwa hmm. ìkànnì fresh one zero oh seven point nine òkè sáré nílùú Abẹ́òkúta ni Dr. Olùtayọ̀ Fálétí Òkèlọ́lá. Okay, mọ̀mí G.O. mọ̀mí J.P. ìròyìn tó kọ sísọ ló ń kìyìn pàákù múra oṣù Ramadan tó. wọ́n ní igbá ńlá báyìí ní sọ́ba gbọ́mi gbọ́mi ìran àwọn òjò wọn abalẹ̀ báyìí wọn ata sàràsàrà bẹ́ẹ̀ ní ìran àjànàkú ní mọ́ ṣe bẹ́ẹ̀ tí mi gbó kìjekìje. ìròyìn tó kọ sísọ túrẹ́ òun náà ló tún ṣe bẹ́ẹ̀ tó yọ kẹlẹ́kì lọ́sàn-án tòní níbikíbi tẹ́yìn bá ti láǹfààní àti máa gbọ́ wa. ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta nípínlẹ̀ Ògùn bí làwà níbí làwà wà tá a ti ń da kékelúkè àníbí làwà tá a ti ń da bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe Túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé o òun náà ló kì í káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní láláì rẹ̀pẹ̀tì láì wàràrò ẹ jẹ́ ká lọ síbi àwọn kókó kókó kókó eléyìí tó kọ́kọ́ sodo sínú ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní ẹ jẹ́ kèmí ó kọ́kọ́ lọ sílùú èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọkàárù eléyìí tó tún gbẹnu tó ti ṣẹlẹ̀ o ẹ̀yìn kí pé kí ló ṣẹlẹ̀ lẹ́kọ́ lẹ́gọ́ọ̀sì olùkọ́ kan mọ̀mọ́ ni o iná mọ̀mọ́ lọ jẹ́ pé akẹ́kọ̀ọ́ rẹ̀ ń fi ẹ̀sùn kàn ìyún ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ akẹ́kọ̀ọ́ ìlú ni ní í ṣe ni olùkọ́ ọ̀hún ọlọ́wà ọ̀hún nínú ọkọ rẹ̀ ní bá ń wà ní wà ń lọ nínú ọkọ lolùkọ́ bá tún fi ọ̀nà míì ní tó fi ń wa òun o ibo lolùkọ́ ti ti wa ọmọ yìí bó ló tún ṣe wà á ẹ gbọ́ lọ́sàn-án tòní ẹ mọ́ yín kúrò ńbẹ̀. ọ̀dà kò burú ẹ mọ́ yín kúrò ńbẹ̀ ìròyìn tán kọ sísọ bá a bá ń pọ́kọ sísọ kì í ṣe pé a fẹ́ fi dẹ́rù ọmọ jẹ̀jẹ̀ báyìí bí ó ṣe wípé kájí ẹ mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ni o ọgbọ́n ọlọ́gbọ́n là á fi ṣọgbọ́n ẹni kòtòrè ìsì fi kọ aláyòókù lọ́gbọ́n ni fẹ́ni ọba fẹ́ kọ́ ọgbọ́n ẹjẹ́ afẹ́lẹ́yìn náà kọ́gbọ́n o ọlọ́run ọmọ ní ṣe wá ní ọ̀daràn ní ìpínlẹ̀ Abia nílùú Umaya ẹnìkan rèé tí wọ́n pẹ́ pàìtọ̀ wọn mọ̀ mọ́ sí kódà wọ́n pe pàìtọ̀ ìjọ the Apostolic Church èyí tí bẹ ní Umaya ni wọ́n mọ̀ pé ń lọ o wọ́n pe orúkọ rẹ̀ ní Selem Chigo wọ́n pe ọmọdémi àwọn ìyàwó lé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan lẹ́gbọ̀dọ̀ wọn ló yin án lọ́rùn pa nítorí pé ó ń béèrè owó lọ́wọ́ wọn ó jiyàn gbé tán ń béèrè pé ẹ̀mọ́wó wà owó ìtúsílẹ̀ ránsọ́ọ̀mù wọn pé nígbà tí wọn ò sì rówó fílẹ̀ ọba yin án pa o ah, ọ̀dà ó ṣe ni ní kàyéfì àfi ká dé ìlú umaya ká ẹ gbọ́ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ọkọ̀ sísọ o níṣẹ́ lọ̀rọ̀ màmá tún ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ òkè mu láti ìpínlẹ̀ èkó lọ sí ìlú kaduna lọ sí ìpínlẹ̀ kano ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọkàárù lọ́ṣẹlẹ̀ ń bẹ̀ o wọ́n ní ọkọ̀ ojú irin kan mọ̀mọ́ ní eléyìí tó rìnrìn àjò láti ìpínlẹ̀ èkó wọ ìpínlẹ̀ kano lọ sí kaduna ìlọ́mọ̀mọ̀ ní ìjàmbá o èmi lọ́wọ́ àfa ìjàmbá ọkọ̀ ojú irin yìí ẹ gbọ́ lọ́sàn-án tòní kódà bẹ́ẹ̀ bá gbọ́n tọ́fà ẹ ṣe háà ni ọ̀dà ọkọ̀ sísọ míì náà tó tún lúwẹ̀ẹ́ wọlé ó náà ni ọmọ ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ èkìtì nípínlẹ̀ èkìtì ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan rèé tó jẹ́ alálùpùpù ọ̀kadà ó ti rí ẹ̀wọ̀n gbére he o wọ́n pé ó fi tìpátìkúùkù gba aṣoge lára ọ̀dọ́ ọmọjèṣin ọmọ ọdún mẹ́tàdínlógún ó òun náà sì ti rò jẹ ẹ̀rí pọkọ sísọ tó wọ́n ní tọ́ba john báyìí la fi ń wéhun ìpẹ́ ẹ̀pà ló ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ pósí ẹ̀ lérì arábìnrin kan màmọ́rẹ́ o ìyáálé ilé wọn pè iná màmá lọ́wọ́ ọkọ rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá èmi lọ́pọ̀kọ̀ ọ̀hún ṣe ó ní mọ̀débìnrin léńjẹ léńjẹ kan ti ṣe àbúrò òun eléyìí tọ́jà àbúrò òun ti ń gbé pẹ̀lú òun àtọkọ òun ọkọ òun mọ̀ fi tìpátìkúùkù èbá ṣeré yànkínyànkín àkàrà ọkọ rẹ̀ ó ti tu epo báyìí o abẹ́ẹ̀rí pọkọ̀ sísọ. ọkọ̀ sísọ eléyìí nílùú Abẹ́òkúta wa tá a wà yìí ni o èyí tí ṣe olúùlú ìpínlẹ̀ Ògùn ibẹ̀ ló ti ṣẹlẹ̀ arákùnrin kan rèé tí alọ́lẹ̀ díẹ̀ pò pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ láti jí àbúrò ìyàwó ẹ̀ kan gbé wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ tán wọ́n pe owó bàǹtìbàǹtì ni ń béèrè fún o owó ìtúsílẹ̀ rántọ̀mù mílíọ̀nù márùn-ún náírà pé bí wọn bá rí fílẹ̀ àwọn ò ní gbé ẹni tí àwọn jí gbé jù ú lẹ̀ ọ́n òkété ti bóòrù ọwọ́ bà wọ́n nípínlẹ̀ Ògùn yìí ni o ẹ gbọ́ dáadáa. tó níwọ̀nba àgbà tá a ti dín àwọn kókó kòkó kókó ilé ètò sùyọ́nù ròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní tá a ti dín wọn sí ilé títán àwa fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ ó kọ àlọ́ ọ̀dà mi máa rìnrìn agbára. って oṣù ìgẹ̀ oṣù alápọ̀nlé ni Ramadan ti wọlé dé wẹ́rẹ́ àsìkò gbígbàdúrà tó ga jùlọ téèyàn ti lè fi kékeré gba púpọ̀ lọ́wọ́ ọlọ́run ọba Allah gbogbo mùsùlùmí òdodo ẹni tó rí ṣẹ́gi ọlá fún láwùjọ iléèwé iléeṣẹ́ ńláńlá lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ àsìkò ti tó láti wá ṣonígbọ̀wọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ètò tá a ti ṣàlàkalẹ̀ rẹ̀ níkànnì fresh one oh seven point nine fm abẹ́òkúta bí ìrún pípé ẹ̀dìdì ẹ̀músàrì jẹ́ wàásù àtìgbàdégbà àyọkẹ́ nínú àlùkùrán bẹ́ẹ̀ fẹ́ ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan gbogbo ẹ̀ la yẹ wà fún lówó tí ò ga jara lọ níkànnì fresh one oh seven point nine fm tó wà lọ́sọ̀gbà presidential etop abẹ́òkúta ẹ kàn sẹ́ka akéde àtìpolówó ọjà wa lónìí fún ìkéyìí àlàkalẹ̀ ètò tó bá wù yín ẹ rántí wípé kò sí yẹta násójú ọ̀nà tọ́lọ́run tànàbì Ìbàdàn. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ó kọ sísọ ìròyìn àgbọ́tàkìjì ìròyìn àgbọ́kẹ́para lẹ́kẹ̀jì pé ẹ̀wà akọ tuntun nínú ọgbọ́n náà ni ó jẹ́ ká mọ̀ sí láwẹ́láwẹ́ o tọ́lá àti ṣígèlè òun fìlà rẹ̀ fún yín náà èyí tọ́jà wípé àròjù ọjà dé káwá bẹ̀rẹ̀ sí ni mọ̀ túṣu ẹ̀dá sálẹ̀ kòkò ọkọ̀ sísọ nílùú Umaya ní ìpínlẹ̀ Abia wọ́n wòye pé pàìtọ̀ ní ọmọ ọmọ arákùnrin kan sí eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní selem jigozrim wọ́n pe ìjọ the apostolic church ní ẹ̀mọ̀ pé ń lọ o ní ìlú umaya gẹ́gẹ́ bí a ti ṣe rí gbọ́ lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ abia wọ́n pe arákùnrin yìí iná ni ẹ pé ó yin ẹnìkan arábìnrin kan ti ṣe ọmọ ọdún márùndínní àádọ́ta ìyẹn àbí márùnlélógójì lẹ́bàá sì fẹ́ pé wọ́n pe orúkọ arábìnrin ọ̀hún ẹnìjẹ́ virginia ndife wọ́n pe àti ọmọbìnrin kan náà tí ó máa ń wókè wọ́n náà méjèèjì yìí ni ọmọ yìí lọ́rùn pa ò sínú ilé èyí tí wọ́n ń kọ́ lọ wọn lọ́sẹ̀ sófin ìpànìyàn yìí ní ọjọ́ kọkànléní ogún ọdún twenty ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún twenty twenty one gẹ́gẹ́ bí ti ń ṣe àlàyé ọ̀rọ̀ ẹni ti ń ṣe ọkọ arábìnrin tí pàìtọ̀ tí wọ́n pe pàìtọ̀ yìí tọ́dẹ̀mí ẹ̀ légbodò Christian Ndife wọn lọ wípé níjọ́ burúkú èṣù gbómumu yìí ìyàwó òun dágbére pé ńlọrọ̀ yìí ṣe àbẹ̀wò sí àwọn kọ̀ǹgílá àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní inú ibi tí ilé tí wọ́n ń kọ́ lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ẹni tí ẹ sì pè ní pító yìí náà ó náà jẹ́ òṣìṣẹ́ abánifa omi ẹ̀rọ wọlé abáni ṣe gbogbo tó bá jẹ mọ́ nǹkan àlò omi plumber ní ẹ̀pẹ́ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ láabi ṣẹlẹ̀ ní ojúlé kẹtàdínní àádọ́rin ní òpópónà agulu ní ìlú umaya wọ́n pe ìyàwó òun ti dágbére fún un tó sì pé òun àti àbúrò òun rẹ̀ obìnrin kan ẹni ẹjọ́ fẹ́ lọ wọn láfi àdédé tí ìkan nínú àwọn ọmọ àwọn tí òun rán kọ́kọ́ lọ rè fúyàwó òun lówó tí ó fún àwọn kọ̀ǹgílá bó ṣe lọ tó dére o lọ́ba pé mọ́mì mọ̀ ti kú mọ́mì mọ̀ ti kú mọ́mì kú kẹ̀ pé ńgbà tí òun ó gbé alùpùpù ọ̀kadà tó wọ́n mọ̀ débẹ̀ lóòótọ́ inú àgbàrá ẹ̀jẹ̀ ló ń báyàwó òun àti ẹnì kejì rẹ̀ tó àbúrò rẹ̀ tí ó mú lọ ó ńgbà tí òun ó sì bẹ̀rẹ̀ sí ní wọn pé ẹgbàún ẹgbàún àwọn ará àdúgbò níbẹ̀ tọ́jú alámúlétì ibi tí àwọn ti ń ṣiṣẹ́ ilé lọ wọ́n yí pé wọn ò róníṣẹ́ ọwọ́ kankan kọ́ wá ń jọ́ náà o pé ṣùgbọ́n àwọn rí ìwọlé ìyàwó ìyàwó yín àti àbúrò ìyàwó yín àti arákùnrin tí ó dàbí gbà pé ń bá wọn ṣiṣẹ́ wọn nìyẹn sì júwe júwe júwe júwe wọ́n júwe aṣọ tọ́wọ̀ wọ́n júwe irú èèyàn tó jẹ́ pé làwọn fi mọ̀ yìí pé lóòótọ́ ẹni tó pera rẹ̀ ń páyọ̀tọ̀ yẹn ni àti pé ìyàwó òun sọ gan fóun wípé òun fẹ́ mú plumber lọ bí iṣẹ́ òun fẹ́ mú pastor plumber yẹn òun fẹ́ mú ẹ lọ sí ibi iṣẹ́ èyí tó jẹmọ́ pé ilé ìgbọ̀nsẹ̀ èyí tí ọjẹmọ́ ti yàrá ìgbàlejò wípé ojú ojú ṣáká wípé náà ni ọlọ́rẹ̀ ṣiṣẹ́ lábí yẹn wọ́n pé àwọn ọlọ́pàá mọ̀ tẹsẹ̀ bọ ìwádìí wọ́n mọ̀ tẹsẹ̀ bádìí o títí wọ́n kó gbogbo àwọn tí wọ́n jí òṣìṣẹ́ tí wọ́n bá wọn ṣiṣẹ́ ilé lọ tó fi adi wípé nínú gbígbé ọ̀nà fún wọn kárí ẹ̀yẹ ná àṣírí pàpàtù wípé selem chigozirim ẹni tí ó para rẹ̀ ń pàìtọ̀ ní ìjọ the apostolic church nílùú maya pé náà ló ṣẹ̀ sí òfin ìpànìyàn yìí tọ́dẹ̀mí àwọn méjèèjì légbodò wọn ni tó sì fojú sùn nígbà tí béèrè ọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé lọ́wọ́ àwọn méjèèjì bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní kó tó di ọjọ́ tọ́lọ̀ rí dẹ́mi wọlé gbọdọ̀ yẹn ni ló ti fojú sùn wípé ẹni tí í ṣe ọkọ ìyún ọ̀gbẹ́ni Christian Ndife jẹ́ ẹni tí ó ti gbowó òfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ tó sì jẹ́ wípé ń fetí gbọ́ lẹ́nu àwọn ọkọ àtìyàwó yìí wípé ó ti ẹ̀dá owó tí wọ́n fún yín náà bá a bá ṣiṣẹ́ ilé yóò tún ṣẹ́kù a tún fi nǹkan kan tún fi ṣe níbi ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé bẹ́ẹ̀ ṣe tipẹ́ ti fẹ̀yìntì yìí tí ó sì tètè fún yín lówó yín láì fi dùn yín wípé mo rò pé yìnyín ti wá jẹ́ pé ó ti bọ́ sí etí gbọ́ ẹni ọ̀pẹ̀rẹ̀ ń pálítọ̀ tó tún pèrè ń plọ́mbà tí ma wọn ṣiṣẹ́ ilé wọ́n pín kò ju bí ijọ́ mẹ́ta lọ tí wọ́n gbowó fẹ̀yìntì yẹn iná ni ọkùnrin plọ́mbà yìí lọ́ba dẹnu owó kọ arábìnrin ńgbà tí ìyàwó sì délé ó sọ fún ọkọ rẹ̀ wípé àbẹ́ ìwárí ni ọkùnrin plọ́mbà yẹn bóyá ńgbà tó ń gbọ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ owó fẹ̀yìntì yín ọmọ ní kò wọ́n yà ní iye báyìí iye báyìí wípé ọkọ sọ pé àwọn èèyàn gan mọ̀lẹ́ o kọ́ wulẹ̀ sọ̀rọ̀ létí wọn kọ́dà iṣẹ́ la gbé fún kọ́ bá wà ṣe tán ńgbà tí àwa náà bá náwó sí ara ṣe ilé à ń ṣe tá a bá mọ iṣẹ́ ń jì tó kù bóyá a bá lè rí ya wọn á jẹ wọn mọ̀ bá a bá lè rí ya ọ̀rọ̀ òkòwò tiwa àwa náà mú gbọ́ wọn pé arákùnrin ní òun kẹ́fìn wípé torí pé ìyàwó òun sọ pé kò sí owó tí àwọn lè ya ilé kúkú wò pé kò fi kú dá ìyàwó òun ní ọ̀la wọ́n pe àwọn ọlọ́pàá ti náà gan báyìí o wọ́n ní ó ti di èrò ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Abia tó sì jẹ́ pé wọ́n ní yóò fojú ba ilé ẹjọ́ wọ́n ní wọ́n máa mú lọ sí àhámọ́ ná títí tí ó fi di ọjọ́ kẹrìnléní ogún oṣù karùn-ún ọdún tí a wà yìí tí wọ́n fi mọ̀ọ́dún tí wọ́n dà ọ̀run la rẹ̀ sí ẹ̀rí pé àwọn ọba kọ́mọ̀jà tẹ́nítìkà kọ́mọ̀jà daṣọ́bù kàmọ́ra ẹ̀ kọ́gbà w wá lọ́wọ́ ẹni tí ń sọ ni tá a mọ̀ ọkọ̀ sísọ o. níṣẹ́ lọ̀rọ̀ màmá tó kọ sísọ nílùú èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ mọ̀mọ́ ni níbẹ̀ ni ọ̀dọ́mọdébìnrin kan ti ṣe ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ kan tó jẹ́ girama nípínlẹ̀ èkó iná ní ti ń fi ẹ̀sùn kan ìkan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà o ipò fi tìpátìkúùkù bó ń ṣeré yànkínyànkín nílé ìtura kan ni o ọ̀rọ̀ ṣe bí ọmọ màkọ́ sísọ pẹ̀lú bí ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n pé ilé ẹ̀kọ́ ni government technical college eléyìí tó wà lágbègbè ìkòròdú nípínlẹ̀ èkó wọn ni akẹ́kọ̀ọ́ ìní àfọwọ́kọ bò láṣìírí nùròyìn tọkọ sísọ yìí o pẹ̀lú bí akẹ́kọ̀ọ́bìnrin bí ti ṣe ń nà ká àbùkù sí ẹnìkan tọ́jà ìkan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà ọ̀gbẹ́ni adérẹ̀mí ọ̀gbẹ́ni adéfẹ́mi adéwùmí ọ̀gbẹ́ni adéfẹ́mi adéwùmí iná ni akẹ́kọ̀ọ́bìnrin mọ̀mọ́ nà o o eléyìí tó ń bọ̀ nílé àwọn mọ̀mọ́ ni ó ní tó ń wà nírònà ó ní lòun bá rí ọkọ olùkọ́ yìí tí ń gbé ọkọ rẹ̀ lọ ní rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú ó ní bólùkọ́ ti ṣe wá rí aṣọ ilé ẹ̀kọ́ lára àwọn ó ní lọ́ba páàkì ọkọ rẹ̀ lórí fáàsì ọgbọ́kọ̀lọ́ ẹ̀yìn díẹ̀ ìpè kan lára àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ó lòun náà sì wò pé à ìkan lára àwọn olùkọ́ àwọn mọ̀ ni ọ̀gbẹ́ni adéfẹ́mi adéwùmí ó ní lọ́ba sì ní kóun wọlé kóun ṣèrànwọ́ fóun láti gbé òun délé ẹ̀kọ́ torí ilé ẹ̀kọ́ náà ló ń lọ lóòrọ̀ kùtù ó ní ṣùgbọ́n rírì tóun ọ̀wá rí ni pé bọ́kọ̀ rẹ ti ṣe ń lọ ní rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú tóun wò pọ́nà ilé ẹ̀kọ́ lọ́yẹ káwọn mórí lọ ló ń bá rí tí olùkọ́ lọ́ba mú stẹ́rìn ọkọ̀ lọ́ba wà lọ bòmí ló ń béèrè pé à ẹskíìsà ọ̀nà abolẹ̀ tí wọ́n ń gbé ọkọ̀ yìí lọkọ̀ mọ̀mọ́ ìjọ náà sùkúù ó ní ní bá ní afẹ́ débì kankan tó lọ káwọn ó tó délé iléèwé ni ṣebí ilé ẹ̀kọ́ náà ló ń lọ ibẹ̀ náà ló ń lọ onígbà tóun ti wá bojú wò bojú rí lọ́ba gbé ọkọ̀ yìí lọ́ba gbé òun wọ inú ilé ìtura kan tó ń sì rí gàdàgbà gàdàgbà pé ilé ìtura ìní bí ó gbé ń wọ̀ lòun bá tún ní ẹskíìsà ilé ìtura lẹ́mọ̀ gbóhùnwọ̀ ẹ̀ ó ní ó tún ní kóhùn ó ní sùúrù ipe a lọ skul sẹ́ àwọn lọ sùkúù báwọn bá ti kúrò ń bí òun á béèrè pé èmi la wá sí ilé ìtura ó lòun fẹ́ rí ìyàn ni ó ní lọ́ba ní kóhùn sọ̀kalẹ̀ lòun bá sọ̀kalẹ̀ ó ní lọ́ba ní kóhùn tẹ̀lé òun lòun bá tẹ̀lé ó ní lọ́sà dáwọn ọgbọ́n oríṣiríṣi títí tí àwọn fi wọ inú yàrá nílé ìtura ó ní rírì tówó tó rí ó ní lọ́gbẹ́ni adéfẹ́mi adéwùmí tí ṣe olùkọ́ àwọn ilé ẹ̀kọ́ yìí ó ló fi tìpátìkúùkù èèbò ńlá àjọṣepọ̀ o lábẹ́ túláàsì túlangani ó lóun wá pé sí wọn wà á máa mú kinní ìmọ́ra ni ìyẹn ò nígbà táwọn délé ẹ̀kọ́ ó lóun sá mú mọ́ra òun mú mọ́ra ó lóun wá pé ìgbà tó ń délé òun ò lè mú mọ́ra mọ́ o ló ń bá kómokómoro ọ̀rọ̀ ló ń bá rò fún ìyá àhún nìyá àhún wá lọ fi ọ̀rọ̀ ń tó wọn létí lágọ̀ọ́ ọlọ́pàá kan tó wà lágbègbè ìkòròdú nípínlẹ̀ èkó kọ́rọ̀ olùkọ́ yìí kó tó wá kọ sísọ mọ́ lọ́wọ́ kí wọ́n tó wá fi kélé òfin gbé nígbà wọn mọ̀ fi béèrè pé olùkọ́ yìí nífòpọ̀ gẹ́gẹ́ bí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó bó ti ṣàlàyé ó ní ti ń jáde lẹ́nu rẹ̀ náà ní pé kí wọ́n dáríjìn ìpè lóòótọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ ń wáyé ó lóun ọ̀mọ́ tó ṣubú tẹ̀ o ipe ṣe èṣù ni ẹni tí wàá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó ó ti áfìdí ẹ̀ múlẹ̀ o òun ni olùkọ́ ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Adéfẹ́mi Adéwùmí tó fi tẹ̀pá tìkúùkù bá ìkan lára àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó jóbìn ṣeré yànkẹ́yànkẹ́ ó ló ti wà lákàtà àwọn ọlọ́pàá báyìí o ipe báwọn bá sì ti parí gbogbo iṣẹ́ ìwádìí àwọn lórí ọ̀rọ̀ rẹ̀ àwọn ò gbé lọ ilé ẹjọ́ àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ ìròyìn kan bọ́ kì í tọ́gbẹ́nu tán náà ní bá afẹ́fẹ́ sọ̀rẹ́ ìkànnì fresh one zero seven point nine rèé nílùú abẹ́òkúta tó ń ti bẹ́ẹ̀ ẹjẹ́ jẹ́ iṣẹ́ eléyìí kó torí pé a lọ sókè lọ́run lọ rèé polówó ń ta àgbékarí nípínlẹ̀ èkìtì ọ̀rọ̀ ti gbẹnu tán mọ́ ọ̀dọ́ kan ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́wọ́ o ẹni tó fi tìpá tìkúùkù gbaṣoge lára ọ̀dọ́mọbìnrin ọmọ ọdún mẹ́tàdínlógún èyí tí wọ́n pe orúkọ ẹni tí iṣẹ́ ọ̀dọ́ náà tó wù aláàbí ní ayọ̀kúnlé henry wọ́n ti wá gbé jù sí kẹrẹmọ́njẹ́ báyìí ẹ̀wọ̀n gbére ni wọ́n ti ní wọ́n fi ṣe ìdájọ́ rẹ̀ o ẹ̀gẹ́ bá a ti ṣe gbọ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún twenty nineteen iná ni ayọ̀kúnlé henry ńlọ́wọ́ ọmọlọ́mọ lọ́nú igbó tó sì lọ rèé kú yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ńbẹ̀ wọ́n pe ọmọlọ́mọ ti jàjàbọ́ tó dé àárín ìlú tán iná ló mú gbẹ gbà ńlọ́wọ́ ń sì ń júwe ẹni tí ó wà mọ̀nàmọ̀nà ọ̀hún pẹ̀lú ẹ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkìtì ọmọ ìròyìn o wọ́n yí pé hmm, eléyìí náà ni yóò wégbó dẹ́kun fún gbogbo àwọn ọ̀dọ́ olójú fòkìfòkì tí wọ́n máa ń wà rádaràda pẹ̀lú àwọn ọ̀dọ́ ẹlẹgbẹ́ wọn wọ́n pe ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ iná ló mú kí wọ́n sọ agbada ìdájọ́ kalẹ̀ gbẹ̀ sí agbárí Henry o wípé ẹ̀wọ̀n gbére ènìyàn fi jíǹkì rẹ̀ ọgbẹ̀nùtán ọkọ̀ sísọ. wọ́n lè sàmúdú àlọ́ ọ̀dà mi mọ́tò máa rìnrìn agbára. ẹgbẹ́ power back program. wọ́n lè sàmúlú àlọ́ ọ̀dà mi mọ́tò bàbá orí òkè kejì ara kejì. lápàṣẹ fún ọ ọjọ́ wẹ́sìdì ọ̀sẹ̀ yìí thirty march ti sunday third april ní ọlọ́run ayọ̀ babalọ́lá yóò fi máa gbégi ìdíwọ́ àti ìdáàbòbò olójú ọ̀nà gbogbo èèyàn ọjọ́ wẹ́sìdì. wednesday thursday àti friday aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ la ó máa pàdé ọjọ́ saturday second april aago. aago mẹ́fà ìdájí la ó pàdé wòlíì méje pẹ̀lú wákàtí méje. méje pẹ̀lú wákàtí méje. lóṣooṣù. ọ̀pọ̀ wòlíì máa jẹ́ mọ́ àtàwọn olórin ẹ̀mí bí. esther ìgbẹ́kẹ̀lé sarah bray olúwa lónìí bísí arambada twins. prophet sam olúwalú adárímọ́gbọ́ bàbá orí òkè kejì arákejì yóò máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn. àǹfààní kẹ́sẹ̀lì máa wà láago kan ọ̀sán sí mẹ́rin lójoojúmọ́ o. gbogbo ẹ̀ nínú ìjọ CAC grace of mercy prayer mountain tó wà ní conference hotel láàrin méjì lion club civil defence training school rà bá wọlé tọ̀ ni ká tètè fà á mọ́ra lọ́lá mobile wallet tún ti ṣe bẹ̀bẹ̀ ǹjẹ́ mọ̀ pé ten percent discount ti wa lórí any recharge card tẹ bára lórí lola mobile wallet tẹ bára owó ìpè oní hundred naira ninety naira lẹ́ máa san tẹ bára oní two hundred naira one eighty naira lẹ́ máa san tẹ bára oní one thousand naira nine hundred naira lẹ́ máa san bóyá data lẹ́ fẹ́ rà ẹ fẹ́ san àwọn bills yín ẹ wò ó lọ́lá mobile wallet lálára tó ń dára any transaction tẹ bá make ní thirty times lórí lola. no charges ló bá dé o kílẹ̀ wá ń dúró dé ẹ̀yin náà ẹ download lola base africa lórí google play store ẹ sign up tẹ́ẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ sí ní fowó sínú àsùnwọ̀n alágbèéká lọ́la ní lọ́la bá ń bu ọlá kún ọlá yín ẹ lè kàn sí wa ní one oh four atọ́ba telecomplex ìmọ̀ abẹ́òkúta tàbí kẹ́ẹ̀pẹ́ zero nine zero five five five five nine seven five seven zero nine zero five five five five nine seven five seven lọ́la mobile wallet abánirìnàjò làkúyà. Ah, James, we are not done with plastering or wiring. You're already buying paints. Ah, <laughs> madam, so ẹ káàbọ̀ padà sórí ìròyìn tó kọ sísọ láti ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta wọ́n ní ìtẹ̀síwájú báyìí òun náà lọ́pàá ìṣẹ́gun o hmm. ìròyìn tó kọ sísọ ọ̀ ń tẹ̀ ẹ́ síwájú gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé ẹ̀ ẹ jẹ́ kí n tó padà lọ sílùú èkó nílùú èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ níbẹ̀ mo tún ti tajú kán rí ìròyìn míì eléyìí tó ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ tọkàárù kódà ó tún gbẹnu tán o tí ọmọ ilé ẹ̀kọ́ kan ti ń fẹ̀sùn kan olùkọ́ rẹ̀ pé ó fi tìpátì kúùkù bóun ṣeré yànkẹ́yànkẹ́ mọ́kà tẹ́lẹ̀ kan wọ́n ní tọ́ba jọun báyìí la fi ń wéhùn bẹ́ẹ̀ ni èpè ẹ̀pà ló ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ pósí ẹ̀ lírí o ìpínlẹ̀ èkó náà mo ṣe wá o níbi tí arábìnrin kan tó jẹ́ ìyáálé ilé ti ti ń fẹ̀sùn kan ọkọ rẹ̀ eléyìí tó sì jẹ́ pọ́ wà lọ́dọ̀ rẹ̀ títí di àsìkò yìí ìpè ní fìtìpátì kúùkù bá àbúrò òun ti ń gbọ́dọ̀ àwọn lájọṣepọ̀ wọ́n ní ọ̀rọ̀ mọ̀mọ́ sísọ so pẹ̀lú bí arábìnrin kan tí wọ́n sọ pé ìyáálé ilé ni wọ́n ní happiness wọn po ọkọ̀ arábìnrin yìí o wọ́n lárábìnrin tó ń tẹ ọkọ rẹ̀ ní ẹjọ́ wá láti ìpínlẹ̀ Ebonyi wá sí ìpínlẹ̀ Èkó tí wọ́n wá ń fi ìpínlẹ̀ Èkó ṣe ibùgbé tí wọ́n sì tún ń ṣe okòwò wọn bẹ̀ o wọ́n ní arábìnrin tá a wá pè ní happiness ní nàka àbùkù sí ọkọ rẹ̀ tí wọ́n po ọkọ rẹ̀ ní Uwe John wọ́n ní Uwe John òun náà ló jẹ́ pé tóun tìyàwó rẹ̀ ń gbé o tí ìyàwó rẹ̀ sì lọ mú àbúrò rẹ̀ wá láti ìlú wọn nípínlẹ̀ ẹ̀bọ̀nyìn ìyún tó ń jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá wọ́n ní tí wọ́n wá jọ ń gbé tó sì jóbìn wọ́n ní sàdédé mọ̀mọ́ ní ẹni tí í ṣe àbúrò arábìnrin ìní sọ fún ẹ̀gbọ́n rẹ̀ o ìpè ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pọ́kọ yín bẹ́ẹ̀ bá ti sí ń lé ìmọ̀ fi tìpátìkúùkù bò ń lájọṣepọ̀ arábìnrin tí wọ́n pè lápínẹ́ẹ̀sì tó jẹ́ ìyàwó arákùnrin oníjọ́tà àbúrò ń kọ́kọ́ sọ fóun ó lò ní kọgbẹnu ẹ̀ sọ́ọ̀ ni o ìpọkọ̀ òun ò lè ṣerú nǹkan báwọn ó ní kó tó wádìí pé òun gangan wá ká wọn mọ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn o ó lè yìí lọ́wọ́ amúkò òun mórílé àgọ́ ọlọ́pàá kó tó pa àwọn ọlọ́pàá fi kélé òfin gbé arákùnrin Uwei John ti ṣe ọkọ arábìnrin yìí o kọ́rọ̀ tó wá kọ sísọ ọmọ lọ́ọ̀ ṣẹ̀wárí nígbà tí ẹni ti ṣe alukó alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó iyun SP Benjamin Udeyin nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní arákùnrin tó fi tìpátìkú kò bá àbúrò rẹ̀ ìyàwó rẹ̀ tí í ṣe ọmọ ọdún mẹ́rìnlá lájọṣepọ̀ kó ló ti wà lákàtà àwọn ọlọ́pàá báyìí o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ̀ sísọ gbẹnu tán ìròyìn àgbọ́ṣe àní bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa àti dé ìpele tó kángun sí àṣekágbá rẹ̀ gan láti ẹ̀wá yìí gan ká èèyàn bíi méjì láàyè láti pè wọlé bó tiẹ̀ jẹ́ pé nílùú Abẹ́òkúta wa tá a wà yìí wọ́n arákùnrin kan ọlẹ́dí àkùpọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ wá dẹ̀mí àbúrò ìyàwó eléyùn légbodò nípasẹ̀ wípé wọ́n fẹ́ gba owó òtúsílẹ̀ ransom wọn ò rí gbà wọ́n bá yànkè ẹni ẹlẹ́ni wọ́n ti wà lákòótó òfin báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tá a wà yìí bóyá kan bá lè pè wọlé àbí méjì kó tó di páàmù lọ. ẹ pè sórí zero eight zero three three two two ten seventy nine. hello ó máa kọ sísọ o. ẹ ká sùn. ọlọ́dẹ ká máa gbọ́rọ̀ yẹn ayọ̀ o. àmín o. orúkọ tẹ̀mí lukú pat láti ọ̀hánú òde àyè ìtọ́kọ̀ tó tọ́jú báyìí dáṣẹ́ lọ́sọ̀rọ̀ ó ní ṣe àwọn olùkọ́ tó máa fi pa tìkúkú pa akẹ́kọ̀ọ́ ní àìní tó máa fi pa ọ̀mú tó máa fi pa tìkúkú pa ní kọ̀ọ̀pọ̀ kò dá bọ́yìí. tó hmm. a ti yọ níta fẹ́ yọ ojú òpó ló ṣe bákan bákan. hello. hello ó kọ sísọ o. ó kọ sísọ èwo ń bẹ o bọ̀lẹ̀ tí ń pé o. àyíkẹ́ náà sọ lọ́rọ̀ láti bá wa sí. ẹ dá sí o. eléyìí tún lágbára báyìí hmm. èwo tún ni tíṣà tó tún gbé ọmọ lọ sí òtẹ́ẹ̀lì tó tún lọ bá ṣe àṣemáṣe bẹ́ẹ̀ kọ sísọ kọ̀lẹ́ ayé la wà báyìí o lágbára ó dàbọ̀. òbúrú ẹ ṣeun ká fi eléyìí rárá mọ́ ọ gé ní pété fún ti ọ̀sán òní torí yóò torí ọjọ́ ajé ká tó mú tuntun ẹ̀ wá ní ìròyìn tó kọ sísọ títí ọjọ́ Monday dr olùtayọ̀ fálétí òkèlọ́lá mọ̀mí g.o. mọ̀mí jp ẹ̀ ṣeun tá ẹ̀ ń gbọ́ wa. tó wọ́n ní tọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà ó di dandan kó forí balẹ̀ fẹlẹ́bùté ibi tá a tún bá dé ìlọ́sàn tòní lórí ìròyìn tọkọ sísọ náà látara gẹni pété orúkọ tèmi ò yí padà o túndé amzat ló kọ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà. This is the station for that R&B you know, know, love, and want. R&B is what we do. This is Fresh. 107.9. This is 107.9. Ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. bọ́ Ó fọ́n á ló bá tán. Èso dáradára ti fọ́. Adégún kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin. Gbogbo ẹyin ti àti so àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ torí kó má bàa jà bọ́fọ́ la ṣe.